kílẹ̀ àwọn matrix mo wá lè wá determinant one by mo lè wá determinant two by two mo lè wá determinant three by three kódà mo lè wá four by four five by five tó bá sá ti jẹ́ pé square matrix ni ṣùgbọ́n fún skopu jambu àti neco àbí wáyé kìíní tẹ báàrí kẹ mọ ṣe ní lẹ́fù tẹwàá yìí ẹ lè wájú kíni o two by two àti three by three lọ tó ti ń bá wọn ọyà ẹja máa ṣe kò lé rárá o bó la ṣe hàn determinant wọn mọ denote pẹ̀lú det a tẹ bá rí det a nínú exam tó bá ń det a ìtumọ̀ ẹ̀ náà ni pé ká wá determinant yẹn tàbí wọ́n lè kọ́ báyìí ìtumọ̀ ẹ̀ náà ni pé determinant so tí wọ́n bá kọ matrix yẹn two three four five tó ti yé mi báwọn ẹ láti ṣe eléyìí kò lè rárá o in time ṣe òun náà ni pé kí ni o ẹ máa multiply element tó wà ní first diagonal ṣe àpé first diagonal yóò mọ̀ fún mi ní kí ni o two times five minus element tó wà ní second diagonal kí ni element tó wà ní second diagonal ẹ jẹ́ n fi kíní mi kọ ẹgbẹ́ element tó wà ní second diagonal three àti four yóò jẹ́ three times four ẹ̀rí gbọ́rọ̀ element tó wà ní first diagonal two times five minus element tó wà ní second diagonal three times four yóò máa jẹ́ ten minus twelve which is equal to minus two so yèmí ta ni ó sọ̀rọ̀ sọ eléyìí fún mi gbà wọn bá ní a mi if a is equal to five six one zero so ti yé mi báwọn tàbí kí n sọ pé zero det a tí béèrè bá sọ pé find det a ajá sí pé det a mi tá à ń ní determinant a yóò máa jẹ́ five six zero zero so ti yé mi báwọn kí ni ó máa jẹ o eh, multi product element tó wà ní first diagonal five times zero zero minus product element tó wà ní kí ni o second diagonal yóò máa jẹ́ kí ni o zero kí ni zero minus zero ó jẹ́ zero tí dìtámínàntì yín bá wà fún yín ní zero ajá sí pé matrix yẹn a máa sọ pé singular ni tó ti bá a máa sọ pé singular matrix ajá sí pé tí wọ́n bá béèrè lọ́wọ́ yín pé kí là ń pè ní singular matrix singular matrix ni matrix kan tó jẹ́ pé tẹ́ ẹ bá wá dìtámínàntì rẹ̀ kí ni ọmọ fún wa zero ni kódà nínú àwọn property matrix mo fẹ́ kẹ́ ẹ mọ̀ náà ni pé kí ni tírò tírò kan tàbí gbogbo row row element tó wà ní row kan tàbí element tó wà ní column kan tí gbogbo wọn bá jẹ́ zero zero singular matrix láàmà ni yóò mọ̀ fún wa ní zero gẹ́gẹ́ bá a ṣe ní mí báyìí zero zero so a máa ní kíni o a ní singular matrix ẹ dákun so yé wa ọyà bó wà ní ká pé béèrè wọn fún wa nírú béèrè irú eléyìí náà máa jáde wọn lè ní find k if k one two three is equal to nine bó lẹ́yìn ṣe lè yá rí pé eléyìí determinant ni o bó láṣẹ ìrètí mọ wá determinant two by two ẹlímẹ́ǹtì tó wà ní first diagonal kẹ́ multiply wọn papọ̀ three times k minus element tó wà ní second diagonal two times one is equal to nine ajá sí pé lóò three k minus two is equal to nine three k is equal to nine plus two three k is equal to eleven k mi ọmọ jẹ́ kí o eleven over three ṣe é pé kò lè rárá o bẹ́ẹ̀ sì mọ wá two by two nìyẹn adẹ̀tí mọ ní ni à ń pè ní singular matrix náà ìjẹ́ tí lè yẹn bá yé wa bó wà ní àti mọ̀ ipa lè